ayọ̀ pàdé mi kí ló ń ṣẹlẹ̀ jẹ́ náà. ọ̀rẹ́ wo kí sun tó bá mi nìyí o bóyá nígbà míì. wá àlàyé kí ló ń ṣẹlẹ̀ tó ń fọn bẹ́ẹ̀ tó fi ń pa. ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé ilé ìfowópamọ́ mi kùnà láti yá mi ní owó fún ọkọ̀ tí mo fẹ́ rà. ẹ ẹ lóòótọ́. bẹ́ẹ̀ ilé ìfowópamọ́ mi kan náà fẹ́ máa yọ owó lórí mi láì nídìí kan pàtó. ha jíjá owó láì nídìí. oyè ẹ̀ náà owó náà mọ̀nàmọ́ná mi wo ó sú mi mo fẹ́ sinmi ná. ọmọ ìyá mi o nílò the alternative bank ni the alternative bank. bẹ́ẹ̀ ni o the alternative bank ṣé ọ̀nà àgbà láti dókòwò pẹ̀lú ilé ìfowópamọ́ rẹ ti sọ the alternative bank kọjá àfẹnuròyìn ní orí ọ̀fẹ́ sí ètò ìṣúná owó ìpèsè owó fún káràkátà ìpèsè náà mọ̀nìmọ́nì oníwákàtí mẹ́rìnlélógún ríra ọjà ní ìrọ̀rùn ètò ẹ̀kọ́ tí kò bóni lápòjẹ sísan owó hajj àti humra ìrọ̀rùn ló pẹ́ dé wàá sì tún di ẹni tí yóò fi ọkọ̀ ṣẹ̀ṣẹ̀ rìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàá sì gbé ìgbé ayé eléyìí tó wù ọ́ kàn sí wa lórí ẹ̀rọ alátagbà www.altbank.ng tàbí kí o download bank app wa tẹ̀síwájú pẹ̀lú the alternative bank. ẹ káàbọ̀ sórí ètò alternative life ètò arọ́pò ìgbé ayé lọ́tun ṣé kí n má tàn yín ẹ̀yin tí wàá tẹ̀ ń gbọ́ wa ẹ tọ́ lẹ́ni tó yẹ ká gbé fún gan ká fún yín lóye ẹni iyì pàtàkì jùlọ fún wíwà pẹ̀lú mi lọ́sọ̀ọ̀sẹ̀ bí a ti ṣe jọ ń rìnrìn àjò ìmọ̀ wọnú ìgbé ayé ṣíṣètò ìfowópamọ́ nílànà aláìní èlé nínú. ẹ kú iṣẹ́ ṣe gan-an ni bí ẹ̀yin bá ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ àwa kí yín tọkàn tara o ẹ káàbọ̀ inú wa dẹ̀ dùn láti gbà yín wọlé sáàrin wa nítorí náà ẹ kẹtẹ̀ ń fẹ̀ ká ṣe ń lọ́jọ́ àpọ́nlé tó yẹ orúkọ ètò yìí tí ẹ̀ ń gbọ́ yìí ni the alternative life tí à ń mú wá sétí gbọ̀yìn láti ilé ìfowópamọ́ the alternative bank tí a mọ̀ sí báńkì àrọ́pò ètò ìsúná báńkì àrọ́pò ètò ìsúná the alternative bank jẹ́ ogidi ilé ìfowópamọ́ tó ń lo ìlànà aláìní èlé nínú fi ṣiṣẹ́ ètò yìí fúnra rẹ̀ ẹ̀wẹ̀ ló ń fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ tó ṣe iyebíye nípa ìlànà tó de ìfowópamọ́ aláìní èlé nínú àti bí yóò ti ṣe yín láǹfààní èmi náà ni atọ́kùn yín lórí ètò yìí ọlárẹ̀wájú adéòsì lórúkọ mi. lónìí a ó tẹ̀síwájú láti máa pabìyàbìdùn oríṣiríṣi ètò ìpínhùn tàbí àdéhùn alájọfọwọ́sí tó wà nínú ètò ìfowópamọ́ aláìní èlé nínú ta ló tó ti ṣetán láti tẹ̀lé mi ká lọ láti ibi tí a fi àdàgbà ètò yìí rọ̀ sí lọ́sẹ̀ tó kọjá ta ló ṣetán ẹ̀hẹ́ mo rí ọ ó kárí a jẹ́ pé kí ọkọ̀ wa ó ṣí ní kété tá a bá ti darí dé lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí ẹ kú kalẹ̀. ẹ gbárùkù ti ìgbé ayé ètò ìṣúná tó lágbọ́kànlé eléyìí ni ètò àrọ́pò ìṣúná láti ilé ìfowópamọ́ The Alternative Bank. akíkàbọ̀ padà tó wọ́n ní bíṣẹ́ ò bá pẹ́ ni ẹnìkan kì í pẹ́ṣẹ́ o a ti fìdí àlàyé ọ̀rọ̀ múlẹ̀ pé ìpinnu tàbí àdéhùn ní pàtàkì ètò tàbí ọ̀pákùtẹ̀lẹ̀ èyíkéyìí ìdòwòpọ̀ léyìí tó jẹ́ pé bí kò sí tàgíìrì rẹ̀ awọ àjọṣe wa kò lè hu àní láìsí àdéhùn àjùmọ̀ fọwọ́ sí èyíkéyìí ìdòwòpọ̀ wa tí a bá ṣe àfòmọ́ lásán ni kò ní gbòǹgbò torí yóò ṣe àfẹ́kù àtìlẹ́yìn òfin ohun ìtùnú ló jẹ́ pé ìlànà ètò ìfowópamọ́ aláìní èlé nínú gẹ́gẹ́ bí ó ti wà nínú àgbékalẹ̀ òfin ẹlẹ́sìn Islam ni òun náà ní àgbékalẹ̀ òfin ìtọ̀nà lẹ́kùnrẹ́rẹ́ ohun ìtùnú ló jẹ́ wípé ìlànà ètò ìfowópamọ́ aláìléle nínú gẹ́gẹ́ bó ti wà nínú àgbékalẹ̀ òfin ẹlẹ́sìn Islam ni òun náà ní àgbékalẹ̀ òfin ìtọ̀nà lẹ́kùnrẹ́rẹ́ ló wà fún pípilẹ̀ àdéhùn gbogbo òfin ìtọ̀nà ọ̀hún ni pé kò gbọ́dọ̀ sí ìrẹ́jẹ sí òwò àti káràkátà tí ó jẹ́ ti olódodo tó sì lọ níbàámu pẹ̀lú òfin èyí túmọ̀ sí wípé láìsí àní-àní ààbò òdodo àti àìṣègbè ń bẹ fúnni bí a bá ti kúkú dòwò pọ̀ pẹ̀lú ilé ìfowópamọ́ the alternative bank wàyí o kí làwọn àdéhùn tàbí ìpínwìn jẹ́ lábẹ́ ìlànà ìfowópamọ́ aláìní èlé nínú o àwọn òfin tó ń ṣe atọ́nà ìfowópamọ́ onílànà aláìní èlé nínú kì í ṣe amúnímọ̀ ìlànà gbogbogbò fún àdéhùn akáṣe ó la òfin kalẹ̀ lẹ́sẹẹsẹ fún onírúurú àkànṣe ìlànà àdéhùn bíi ti oníkàràkátà ni o aláfiyá ni o aṣèlérí tàbí ẹlẹ́jẹ̀ dídá aláṣojú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ohun tí èyí já sí ni wípé irúfẹ́ ìdòwòpọ̀ kọ̀ọ̀kan ló ní àwọn ìtọ̀nà àti òfin àlàkalẹ̀ tirẹ̀ bẹ́ẹ̀ ni a ò gbọ́dọ̀ gbàgbé àwọn ìlànà òfin mẹ́ta gbòógì tó wà fún àgbékalẹ̀ àdéhùn ṣíṣe fún ìfowópamọ́ aláìní èlé nínú ìyẹn tí í ṣe òdodo àkóyawọ́ àti àǹfààní alájọpín hmm, mẹ́tẹ̀ẹ̀ta yẹn ṣe pàtàkì àwọn ìlànà òfin yìí ló pilẹ̀ ìṣọwọ́ ṣiṣẹ́ kọ̀ọ̀kan bí a bá ti ṣàmúlò wọn nínú ìbádòpọ̀ ìfowópamọ́ aláìní èlé nínú ni o ẹ lè pè wọ́n ní ẹ̀mí àgbéró fún ìfowópamọ́ aláìní èlé nínú gangan àwọn ìlànà àdéhùn gbòógì tí a ń lò nínú ìfowópamọ́ aláìní èlé nínú àwọn náà ni àdéhùn òwò aṣàníkún ìdíyelé èrè lórí ọjà bẹ́ẹ̀ la ní àdéhùn òwò aláfiyá àdéhùn òwò onídáradéra ẹni àdéhùn òwò alájọdàpọ̀ ṣe àwọn irúfẹ́ àdéhùn tó tún wà wọn náà ni àdéhùn òwò aṣèpèsèdè tàbí aṣèpèsè onítòǹtorí bẹ́ẹ̀ la ní àdéhùn òwò aṣàsorọ̀ ìjábọ̀ ọjà tàbí owó rèé ọjà rèé <laughs> bí àwọn ọ̀rọ̀ wọ̀nyí bá ń ṣàjòjì sí yín hmm, ẹ má ṣe yọnu màá rí i dájú pé mo fọ́ wọn sí wẹ́wẹ́ tí wọ́n sì fi àwọn àpẹẹrẹ tí ò tì í lẹ́yìn ẹ fọkàn balẹ̀ ẹ jẹ́ ká lọ fún ìsinmi ráńpẹ́ ká mi mu nígbà tí ètò alternative life láti ilé ìfowópamọ́ the alternative bank báńkì àrọ́pọ̀ ètò ìsúná yóò máa ṣẹ́rí padà láìpẹ́ ẹ má re ibì kan o. ẹ gbárùkù ti ìgbé ayé ètò ìsúná tó lágbọ́kànlé eléyìí ni ètò àrọ́pò ìsúná láti ilé ìfowópamọ́ the alternative bank. a ní ẹ̀yin gangan lè yan yìí ah! <laughs> tẹ́ ẹ̀ pẹ̀yìn dà rárá àgbè fún yín ó dára lójú pé ẹ ò ní kábàámọ̀ àsìkò yín pẹ̀lú wa bí a ṣe ń bá a lọ yìí wáyé o ẹ jẹ́ kí a tiẹ̀ bójú wo ìlànà àdéhùn àkọ́kọ́ ìyẹn ni àdéhùn òwò aṣàníkún ìdíyelé èrè lórí ọjà èyí túmọ̀ lásán sí káràkátà kan tí ó ti kó sínú iye owó tí ọjà bá dé gangan tòun ti èrè orí rẹ̀ èyí tí a ti dìjọ fọwọ́ sí. bẹ́ẹ̀ ni ẹgbọ́n mi yé èrè àjùmọ̀fẹ́nu kò lé là ń sọ̀rọ̀ nípa ẹ̀ bíi ká pé ẹ̀yin ti rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìgbàlódé kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọjà níbi tí wọ́n gbé ń tà wọ́n ṣùgbọ́n owó ọwọ́ yín ò ká láti fi rà á ó dáa ẹ̀yin kan ronú kan ètò òwò aládéhùn aṣàníkún ìdíyelé èrè lórí ọjà yìí báwo ló ṣe ń ṣiṣẹ́ kò lè pàápàá ẹ kàn sí bẹ́ńkì arọ́pò ètò ìsúná ìyẹn the alternative bank kẹ́ẹ̀dẹ̀ fi èrò yín hàn sí ríra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà látọ̀dọ̀ ẹni tó ń tà á a ó ṣe ìfilọ̀ ètò tiwa sí yín tí a ó sì là kalẹ̀ fún yín èrè tí a ó fi kún iye owó ọjà náà gẹ́gẹ́ bí ó ti ṣe hàn nínú ìwé owó ọjà láti ọwọ́ òǹtajà náà bẹ́ẹ̀ bá ti wá tẹ́ ẹ̀yin lọ́rùn àwọn sì rà láti ọwọ́ òǹtajà á dẹ̀ tún tà fún ẹ̀yin kò jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin ẹ̀kan sanwó ní ìbámu sí àdéhùn aṣàníkún ìdíyelé èrè lórí ọjà pẹ̀lú ìlànà onísan díẹ̀díẹ̀ tí ẹ ti jọ forí kò sí nílé ìfowópamọ́ ti Alternative Bank kẹ́ẹ̀dẹ̀ máa gbádùn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín kò sí fòró kò sí dààmú ìgbésẹ̀ rẹ̀ ò dẹ̀ rújú o kódà ó ní àkóyawọ́ ìlànà àdéhùn aṣàníkún ìdíyelé èrè lórí ọjà ló mú kí akitiyan àti dolóhun kó dìrọ̀rùn kódà má mú làálàá kankan lọ́wọ́ the alternative bank bẹ́ǹkì àrọ́pọ̀ ètò ìsúná a máa ṣàmúlò irú ètò àdéhùn yìí láti fi ṣèrànwọ́ owó fún níní àkójọ àwọn dúkìá alágbèéká kéékèèké bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni o àtàwọn ohun ẹ̀rọ abánálò mìíràn ohun èlò inú ilé tó ń lo iná gbogbo àtàwọn dúkìá mìíràn kéékèèké tó ń ta àwọn nǹkan aṣelélọ́ṣọ̀ gbogbo. ó yá ẹgbẹ́ kínní wá èmi ló kàn. <laughs> èyí tó kàn ni aláfiyá àdéhùn aláfiyá tàbí aláfiyálò jẹ́ elétò lábẹ́ rẹ̀ tó jẹ́ wípé olóhun tàbí ẹni tó ní dúkìá kan gbé ẹ̀tọ́ lílò rẹ̀ tà fún àwọn dúkìá kan tó lè jẹ́ ohun èlò bíi irinṣẹ́ ni o ilé tàbí àwọn nǹkan àmúlò mìíràn fún oníbàárà kan lórí owó tí ó san fún yíyálò àwọn nǹkan náà gẹ́gẹ́ bí wọ́n ti jọ ṣàdéhùn rẹ̀ nígun kínní àti ìkejì fún àsìkò ráńpẹ́ tí wọ́n jọ fẹnu kò lé lórí fúnra wọn. ṣé wá rí ètò aláfiyálò yìí ó fún yín ní àǹfààní láti lo dúkìá kan lẹ́yìn tí ó ṣeé ṣe kí ẹ má lè níkápá àti kawójọ fúnra hmm, ẹ jẹ́ ká rò báyìí wípé ẹ nílò àwọn irinṣẹ́ kan tí ẹ fẹ́ láti fi mú okòwò yín gbèrú ṣùgbọ́n ipá kún yín ẹ̀ẹ́dẹ̀ lè ṣá owó jọ láti rà wọ́n bẹ́ẹ̀ ni wọ́n ṣe pàtàkì kí lẹ máa ṣe o ẹ má fòyà mọ́ ẹ̀yin ẹ kàn sí olùrànlọ́wọ́ owó alábàárìn yín the alternative bank báńkì arọ́pò ètò ìsúná láti bá yín wá ọ̀nà àbáyọ tó dára tó jùlọ láti ṣàmúlò ìlànà àdéhùn aláfiyálò náà báwo wá ni ètò àdéhùn aláfíà ló ṣe ń ṣiṣẹ́ o Alternative Bank yóò ra àwọn irinṣẹ́ náà látọ̀dọ̀ òǹtajà irinṣẹ́ yìí báńkì arọ́pò ètò ìṣúná náà yóò wá fi àwọn irinṣẹ́ ọ̀hún yá fún ẹ̀yin lò lórí gbèdéke àsìkò fún àdéhùn aláfiyálò náà ó ti jọ ní gbèdéke àsìkò tí ẹ ti jọ fẹnu kò lé tí ní kí ẹ kàn san owó fún Alternative Bank ìyẹn owó fífiyálò níbàámu sí àdéhùn ìgbà tí ẹ bá jọ ní fún àsìkò àdéhùn náà kẹ́ máa jẹ̀gbádùn èlò irinṣẹ́ ni <laughs> ẹ tún wá ní oore ọ̀fẹ́ bákan náà láti di oní nǹkan kí àwọn irinṣẹ́ náà padà di tiyín bí ẹ bá lè san owó tó kù lórí rẹ̀ gẹ́gẹ́ bí àdéhùn yín bá ṣe lọ sí gbogbo ẹ̀ ń wọ̀nyí lára àbí <laughs> bẹ́ẹ̀ ní rí pẹ̀lú the alternative bank báńkì àrọ́pọ̀ ètò ìṣúná jẹ́ kí n jẹ ló bá dé kò sí ìrẹ́jẹ kankan wàyí o ká ní pé ìwọ ò tí ì ní owó tó gbé pẹ́ẹ́lí tó láti fi ṣàkóso òwò tí ó wù ọ́ lọ́kàn yìí àbí ìwọ tilẹ̀ wá ní owó lọ́wọ́ ó fẹ́ ṣòwò ṣùgbọ́n ó mọ ọ̀nà tó lè gbé gbà kájí ó má fi run ètò àdéhùn onífowópamọ́ aláìní èlé nínú tí ó fakọyọ jùlọ yẹn wà nílẹ̀ fún ọ o ní the alternative bank báńkì àrọ́pò ètò ìṣúná owó irúfẹ́ ètò onípínhùn tàbí àdéhùn tó tún wà lámọ̀ sí alájọdàpọ̀ ṣe <laughs> àdéhùn òwò alájọdàpọ̀ ṣe ní tiẹ̀ ìyẹn kó sínú igun méjì tàbí jù bẹ́ẹ̀ lọ tí wọ́n jọ jẹ́ alájọṣe òwò kan tí wọ́n dùnmọ̀ jọ ń gbé owó kalẹ̀ tí wọ́n sì jọ ń fa àwọn òṣìṣẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ kalẹ̀ fún ìlọsíwájú òwò àjùmọ̀ṣe wọn àwọn igun gbogbo wọ̀nyí lámọ̀ sí alájùmọ̀ṣe òwò hmm. àwọn alájùmọ̀ṣe òwò yìí a máa ṣe àjọpín èrè tí wọ́n bá jọ pa nínú òwò tí wọ́n jọ ṣakitiyan rẹ̀ yìí gẹ́gẹ́ bí àdéhùn wọn ti jọ wà lórí rẹ̀ bẹ́ẹ̀ náà sì ni àìjèrè tó bá súyọ nínú ìdókòwò yìí a máa jẹ́ àjọpín o níbàámu sí owó tí ẹnì kọ̀ọ̀kan wọn bá gbé kalẹ̀ fún òwò yìí àlàyé nípa eléyìí kò tún gbọdọ̀ jù báyìí lọ o. a tún wá ní àdéhùn òwò onídàradéra ẹni ètò yìí tá a túmọ̀ sí àjùmọ̀ṣòwò adádúró nínú ìta àti rí igun kan tó máa gbé owó kalẹ̀ èyí tí wọ́n nílò fún àkànṣe iṣẹ́ kan nígbàtí igun ẹnìkejì tó jẹ́ oníṣòwò tó dádúró tíyẹn máa pèsè ikọ̀ agbaṣẹ́ṣe pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ èrè tí wọ́n bá wá rí látara àkànṣe iṣẹ́ náà ó máa jẹ́ àjọpín láàrin oníṣòwò tó gbé owó kalẹ̀ àti oníṣẹ́ tó ṣètò gbígbà síṣẹ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ náà níbàámu sí ìpín ìwọ̀n tí wọ́n bá jọ fẹnu kò lé àìjèrè tó bá tara iṣẹ́ wáyé a máa jẹ́ toníṣòwò tó gbówó kalẹ̀ nígbà tí àìjèrè ìpín yóò máa jẹ́ pàbó akitiyan àti ìsapá fún oníṣẹ́ tó ṣètò ìgbà síṣẹ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ rẹ̀ ìyẹn túbọ̀ sí wípé àwọn tí òun gbé kalẹ̀ láti ṣe iṣẹ́ yẹn gbogbo akitiyan wọn tí wọ́n bá ṣe ń gbà náà ó ti já sí pàbó ìyẹn ni àìjèrè tiẹ̀ àìjèrè fún tẹni tó gbowó kalẹ̀ ni wípé owó yẹn ó ti lọ bẹ́ẹ̀ ìyẹn ni wípé tọ̀túntòsì ni yóò jọ jẹ àǹfààní ibi tó bá sì tún kù díẹ̀ sí si, káàtó tọ̀túntòsì náà ni yóò jọ ṣe àjọpín rẹ̀. àdéhùn òwò onídàradẹ́rẹ́ nìyí a máa ṣèrànwọ́ ńlá púpọ̀ gẹ́gẹ́ bí kóríyá fún ìdàgbàsókè ẹni láti lè dádúró ṣiṣẹ́ pẹ̀lú ìlànà ìfowópamọ́ aláìní èlé nínú wá rèé o kò yẹ láti kọminú púpọ̀ nípa bí o ti máa rí owó láti fi gbé òwò rẹ kalẹ̀ bí o bá ti ní ìlànà iṣẹ́ tí o fẹ́ ṣe àti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ rẹ ṣùgbọ́n tí kò sí owó lọ́wọ́ báńkì àrọ́pọ̀ ètò ìṣúná owó ni yóò gbé yìí kalẹ̀ ẹ ó sì jọ jẹ èrè rẹ̀ má ṣe gbàgbé o pé gbogbo ìlànà àdéhùn wọ̀nyí ni wọn kì í ṣe léèlé rárá bíi tí wù kó mọ ah, <laughs> mo nífẹ̀ẹ́ sírú èyí gbà <laughs> ìwọ ń kọ́ <laughs> alternative bank bẹ́ǹkì àrọ́pọ̀ ètò ìṣúná a máa lo ìlànà ètò àdéhùn onídàáradéra ẹni láti fi ran alábàáṣòwò rẹ̀ bíi tìrẹ lọ́wọ́ láti lè fi ṣàmúlò owó ìrànwọ́ lọ́nà tó tọ́ nípasẹ̀ ìdókòwò onílámì yìí tọ́ láwọn ẹ̀ka ètò ọrọ̀ ajé tó ṣojú ṣàrà tí ò rújú rárá èyí kà sí ara púpọ̀ kì í ṣe wípé àwọn ìlànà òfin tó de àdéhùn fún ètò ìfowópamọ́ aláìní èlé nínú yìí a máa ṣàtìlẹ́yìn fún ìṣòdodo ìṣedọ́gbandọ́gba àti ìṣedéédé nìkan ṣùgbọ́n wọn a tún máa ṣàtìlẹ́yìn fún ìdàgbàsókè ètò ọrọ̀ ajé àti gbígbọ́ bùkátà tá a nílò fún ìdókòwò. tó bá ṣe pé ẹ̀yin ń ṣe ìmọ̀ nípa mímọ̀ ibi tí a fẹ́ já sí à ń ṣe ìfọ́síwẹ́wẹ́ àlàyé nípa onírúurú ètò àdéhùn fún ìfowópamọ́ aláìní èlé nínú lórí ètò ti alternative life tó ń di mímú wá sí etí gbọ̀ọ́yìn nìyí láti ilé ìfowópamọ́ the alternative bank ìyẹn báńkì àrọ́pò ètò ìṣúná. ẹ ń tẹ́tí gbọ́ ètò àrọ́pò ìṣúná eléyìí tí the alternative bank mú wá sí etí ìgbọ̀n yín. inú wa dùn pé ẹ ṣì wà pẹ̀lú wa lórí ètò the alternative life tí ilé ìfowópamọ́ the alternative bank mú wá fún yín a ti ń jíròrò láti ẹ̀kan nípa oníranran ètò àdéhùn tó wà nínú ìfowópamọ́ aláìní èlé nínú nílọ́ọ̀lọ́ yìí a ti sọ̀rọ̀ nípa aṣàníkùn ìdíyelé èrè lórí ọjà aláfiyálò alájọdàpọ̀ṣe àti àdéhùn onídàradéra ẹni. bẹ́ẹ̀ ni láti má bàa gbára wa lásìkò a ó kàn ṣàlàyé àwọn mẹ́ta tó kù ní ráńpẹ́. àkọ́kọ́ àdéhùn òwò aṣàsọ̀rọ̀ ìjábọ̀ ọjà tàbí owó rèé ọjà rèé èyí jẹ́ irúfẹ́ àdéhùn ìdòwòpọ̀ṣe kan tí àsansílẹ̀ owó ní láti wà ṣáájú kíkó ọjà dé irúfẹ́ ìjójúlówó àti òǹkà òṣùwọ̀n ọjà tí wọ́n ń kó bọ̀ lọ́jọ́ iwájú ló gbọ́dọ̀ lákọsílẹ̀ tí ò rújú nínú àdéhùn àti àjọsọ tí wọ́n bá ti jọ fọwọ́ sí. ẹ̀kejì àdéhùn òwò aláṣojú agency irúfẹ́ àdéhùn kan lèyí nínú èyí tí ẹnìkan yóò yan ẹlòmíràn láti gbé iṣẹ́ kan ṣe lórúkọ rẹ̀ lọ́pọ̀ ìgbà nítorí àti dágunlá fún sísan owó kan gẹ́gẹ́ bí èrè àjẹmọ́nú ẹlẹ́ẹ̀kẹta ni àdéhùn àṣepèsè dè tàbí àṣepèsè onítòǹtorí <laughs> àlàyé ń bẹ lórí ẹ̀ èyí jẹ́ irúfẹ́ àdéhùn alájọfẹnukò lẹ́kan tó wà fún gbígbé tàbí pípèsè ọjà jáde pàtàkì nítorí àdéhùn tó wà lórí rẹ̀ tó sì fààyè gba sísan àsansílẹ̀ owó ṣáájú pípèsè ọjà yìí tá a kó owó rẹ̀ sílẹ̀ tàbí sísan owó sílẹ̀ fún ọjọ́ iwájú lórí ọjà tí a ó máa jábọ̀ dídé rẹ̀ lọ́jọ́ iwájú náà. gbogbo onírúurú àdéhùn alájọfọwọ́sí wọ̀nyí náà ló ń ṣàpèjúwe ipò tí gbogbo ẹni ọ̀rọ̀ kàn tàbí igun gbogbo tí ọ̀rọ̀ yìí so mọ́ létí aṣọ tó sì fa kò mú òkun àjọsọ àti àsọtẹ́lẹ̀ tó ń ṣàkóso irúfẹ́ ìdòwòpọ̀ èyí tọ́rọ̀ bá ń kàn gangan. <laughs> ẹ̀yin alára wa ẹ̀wọ̀n wo bí àlàyé wọn yóò ti rújú rárá inú mi dùn wáyé pé a ti rí àrídìmú àlàyé nípa oríṣiríṣi àdéhùn tó wà àti okùn ìlànà àsọtẹ́lẹ̀ tó rọ̀ mọ́ ọ̀kọ̀ọ̀kan wọn. ẹ̀yin tèmi ó dàbí ẹni pé àwọn tèmi nígboro ń pè mí o ó dẹ̀ jọ bí ẹni pé àwọn èèyàn wa ń kojú ìṣòro nípa ìpèsè iná ọba <laughs> kò sí pákáleke kan jàre torí mo mọ̀ wípé the alternative bank bẹ́ńkì àrọ́pò ètò ìṣúná ló kúkú ti ní ọ̀nà àbáyọ fún ìpèníjà yìí ètò the alternative life ń padà sórí afẹ́fẹ́ láìpẹ́ mo ń bọ̀. ẹ ń tẹ́tí pé ètò àrọ́pò ìṣúná eléyìí tí the alternative bank mú wá sí etí gbọ̀ yín. ìgbọ́rọ̀ pè wá a sì jẹ́ wọn ètò alternative life ń de sétí gbọ̀ yín láti ọ̀dọ̀ báńkì àrọ́pò ètò ìṣúná yẹn the alternative bank báwo ni ẹ ti ṣe ń ní iná ọba sí lágbègbè yín èyí jẹ́ ìbéèrè kan tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kanlẹ̀ ti ní ìdáhùn wọn sí ni bí a ti ṣe ń ṣe alábàápàdé àwọn ènìyàn wa gbogbo nígboro láti gba ohùn wọn sílẹ̀ a ó túbọ̀ túnṣu ìbéèrè wa désàlẹ̀ ìkòkò nípa iná ọba gan-an. Yarí sí lórúkọ mi mineral ni mò ń tà àtàwọn bronze àwọn kóòkì pepsi àti pure water iná yẹn bíi wákàtí méjì àbẹ wákàtí kan àbí méjì láàrin iná iná ọ̀hún gan kò lágbára kì í lè gbé fíríjì kì í gbé fírízà gbogbo ẹ̀ náà bákan bákan náà ni ìgbà míì a máa wá búlọ́ọ̀kì lọ ká bá a lè fi tajà mínírà tó gbóná àwọn èèyàn ń mi mínírà tó gbóná ṣe rí jẹnẹrétọ̀ àwọn ló wà nínú parking store mi ń bẹ̀ yẹn nígbà tépo ti tẹ́ ẹ bá rí epo kẹ́ ẹ fi tan jẹnẹrétọ̀ sí mínírà kò sérè ń bẹ̀ mọ́ nígbà jẹnẹrétọ̀ bá bàjẹ́ a tún wáwó tá a máa fi sáfíìsì jẹnẹrétọ̀ ó gbogbo ẹ̀ ní nàìjíríà ń sìn ó lágbára o a ti kó jẹnẹrétọ̀ a ti pa ọ̀rọ̀ jẹnẹrétọ̀ tì. mo ti gbọ́rọ̀ sólà ọ̀rẹ́ mi kan tó ní ṣọ́ọ̀bù níbòmí ó ṣàlàyé sólà yẹn fún mi owó rẹpẹtẹ ni mo gbọ́ pé wọ́n fi ń ṣe o kò dẹ̀ ní lè gbé freezer dáadáa bíi iná nepa mo ṣàgbọ́ mi ò tí ì lágbára sólà yẹn ò lágbára lọ́hùn tí n bá lè rí ràn lọ́wọ́ ẹni tó lọ́hùn bá rán pé kó ràn mí lọ́wọ́ kí n rówó fi ṣe sólà yẹn sí ṣọ́ọ̀bù èmi ò bá ìbá orúkọ mi ni àjọkẹ́ ẹ mò ń ta produce tó ń pè ní àwọn ẹja tútù chíkìnì àti tọ́kì lójúmọ́ wákàtí méjì ló máa fún wa ná torí ibi tí mò ń gbé wọn kì í fún wa ná dáadáa ń bẹ̀. Ah, iye tá a máa ń ná lórí pẹtrol ẹ mọ̀ pé pẹtrol ti wọ́n eh, five ninety five la máa ń rira ìgbà míì a máa rira ní six hundred ìgbà míì mo máa ra five litres three thousand máa fi tan jẹ́ẹ̀nì mi fún wákàtí méjì. àwọn kan sọ fún mi pé èyí tí màá fi máa náwó sí epo kí n ṣe ohun tó ń pè ní ṣólà eh, àmọ́ ìtì mọ́ ohun tó jẹ́ pẹ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ẹ̀hẹ́n sólà ohun tó bá mi sọ náà nìyẹn ẹ wọ́n ti ní ohun bá ṣe máa máa ṣe àásá oòrùn wọ́n ṣàlóòrùn la máa fi máa gbaná ní pé oòrùn yẹn tàdé bá ti gbaná yẹn a lè fi tán freezer wa á dẹ̀ jẹ́ kí ọjà wa máa lọ àní máa náwó púpọ̀ bá ṣe ń lọ owó tá à ń lọ lórí epo gbà gbà mí gan jẹnẹrétọ̀ wọn lọ́kàn ó tún máa pákọ̀ pàá tún lọ tún ṣe so ìnáwó yẹn máa jẹ́ ìnáwó méjì fún tó ń bà mí lẹ́rù ti ń dọ́pẹ́ sólà yẹn ni wípé bọ́ ṣe bó ṣe ṣàlàyé rẹ̀ fún mi kò tí ì yé mi fara torí gbà tó ní ṣọ́ọ̀ṣọ́ nìkan ni àbí torí lálẹ́ sìn kò ní sí oòrùn so báà láti tún wá lo freezer wa tá a fi ṣe ọjà wa ń tẹ́tí gbọ́ ètò arọ́pò ìṣúná eléyìí tí the alternative bank mú wá sí etí ìgbọ̀n yín. ǹjẹ́ ẹ gbà mí láàyè jàre láti kéde fún yín nípa alt power. a gbé alt power kalẹ̀ láti pèsè agbára iná látara ìtànsóòrùn tàbí arọ́pò agbára iná sí ibùgbé kó wá àti fún àwọn oníṣòwò kéréje kéréje nípasẹ̀ títà lọ́nà ìrọ̀rùn àwọn ohun èlò tó ń fa agbára oòrùn solar panels ẹ̀rọ ajìràgbára iná inverters bátìrì àti ọ̀gọ̀ọ̀rọ̀ ohun èlò mìíràn lọ bẹ́ẹ̀ ẹ̀yin ò fẹ́ láti kówó kalẹ̀ ní kìsì lẹ́ẹ̀kan náà fún rírà àwọn àbí <laughs> ẹ má wulẹ̀ ṣe yọnu àkànṣe ètò amúnáwá àti hot power kó tẹ́tì láti pèsè ọ̀nà àbáyọ sí iná ọba léyìí tí ó sì ń fún àwọn oníbàárà rẹ̀ ní àǹfààní láti wà lórí àkànṣe ètò bí èyí tí yóò sì jẹ́ pé lóṣooṣù ní ẹ fi máa san àsanpadà owó èyí túmọ̀ sí wípé ẹ lè ní àǹfààní sí ìlò iná fún wákàtí mẹ́rìnlélógún láì ṣẹ́jú lábẹ́ sísan owó tí kò ní èlé kankan nínú bí tí wù kó mọ láì di ẹrù àkọ́san owó kankan léni lórí pàápàá tantari <laughs> bẹ́ẹ̀ ni à ń ṣàmúlò ètò àdéhùn onílànà ti àyálòdolóhùn tá a mọ̀ sí lease to own àkànṣe hot power ló ń pèsè ọ̀nà àbáyọ sí wàhálà iná ọba tó ń ṣe ségesège nígbà tí a tún bá yín ṣàkóso ètò ìṣúná owó yín. Hmm hot power ní àkànṣe àgbékalẹ̀ ètò onígbogbo lowo fún wíwá ọ̀nà àbáyọ yòówù sí agbára iná ọba ẹ lè ra àwọn nǹkan múnádẹrùn fún ìlò ẹ sì lè yan ìlànà àyálòdó lóhun tàbí kí ẹ jẹ̀gbádùn àkànṣe ti power as a service àkànṣe power as a service tá a mọ̀ sí PaaS yẹn ní ọ̀nà àbáyọ ọ̀tun tí ó fún gbogbo sànmọ̀rí àti oníṣòwò ní orí ọ̀fẹ́ tààrà láti lè lo agbára iná oníwákàtí mẹ́rìnlélógún lábẹ́ ìlànà alásànlò kan láláì níkàáwọ́ sí ohun amúnáwá onítànsán náà pàtàkì ló jẹ́ o láti tọ́ka rẹ̀ bí ó ti fi ni lọ́kàn balẹ̀ sí láti máa lo àkànṣe ìpèsè iná ti hot power láti fa iná wọlé àti fún ṣíṣe òwò gbogbo. bẹ́ẹ̀ ni iná tí a bá mú látara àkànṣe ìpèsè iná ti hot power ló dára púpọ̀ fún àyíká ẹni láì mú ewu kankan dání. èyí túmọ̀ sí pé o lè máa lo iná láì kó àwọn alájọgbé tàbí àyíká rẹ sínú làálàá tàbí ewu kankan. ó wá já wípé wàyí o ìwọ náà ń dá sí pípínlẹ̀ àyíká ọjọ́ iwájú tó dára tó sì mọ́ gaara <laughs> mo mọ̀ wípé gbogbo wa ni ariwo àti ìkéèrí bá àyíká láti ara àwọn ẹ̀rọ amúnáwá elépo wa ti sú ẹ ò ṣe jẹ́ kí hot power pèsè arọ́pò ọ̀nà àbáyọ fún wa <laughs> ariwo kò sí èéfín ó dìtàn bákan náà ẹ lè ṣe ìnájà àwọn èròjà ti hot power lórí ayélujára àti nípasẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ẹ̀yẹ́ kan yan ètò tí ẹ yàn láàyò fún rírà àwọn ọjà yín bóyá bíi àgbékámọ́lé tàbí àmójú ẹni dẹ́sọ̀ àti yíyan ọ̀nà àti sanwó fífi káàdì ìsúná sanwó ìyẹn àsanpadà owó elérè ń jẹ àǹfààní lòún bá dé tá sí cashback benefit fífi àsùnwọ̀n ilé ìfowópamọ́ sanwó àǹfààní yìí ń bẹ fún àwọn oníbàárà pẹ̀lú ilé ìfowópamọ́ the alternative bank nìkan sísọ àsọ̀rọ̀ sísanwó láti ilé ìfowópamọ́ the alternative bank báńkì àrọ́pò ètò ìsúná owó láti lè máa mọ bó ṣe ń lọ lọ́dọ̀ wa ẹ tẹ̀lé wa lójúpọ̀ ayélujára abánidọ́rẹ̀ẹ́ wa gbogbo lórí Facebook at altpowerng lẹ́tà kékeré ni gbogbo wọn small letter ẹ tẹ̀lé wa lórí X tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú at altpowerng alt yẹn capital letter A ni tá a mọ̀ sí lẹ́tà ńlá A lórí LinkedIn at altpowerng tó jẹ́ lẹ́tà kékeré bẹ́ẹ̀ lórí Instagram at all power ng tóun náà jẹ́ lẹ́tà kékeré láti tún ṣèwádìí síwájú sí i tàbí láti mọ bí ẹ ó ti ṣe darapọ̀ mọ́ wa nínú ìgbé ayé arọ́pò ọ̀tun ẹ̀yin ẹ̀ kan sórí zero one seven zero zero zero five five five kó lè rọrùn sí zero one seven thousand five five five tàbí kí ẹ kàn sí wa nípasẹ̀ ìtàkùn àgbáyé wa www.altbank.ng kí ẹ sì tẹ̀lé àwọn ìtọ́ni aláìníkọ̀sẹ̀ wa láti bẹ̀rẹ̀ láti wá mú kí ìbádòwòpọ̀ yìí ó fi túbọ̀ rọrùn tayọ kó dẹ̀ máa lọ lójú ọgán ẹgbẹ́ ojú òpó ìtànà ayélujára app wa tó wà lópó ìtànà ti app store tàbí google play store èyí ní í ṣe pẹ̀lú irúfẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ bá ń lò. ìlànà alákòyawọ́ ni the alternative bank fi ń bá ní lò èyí sì mú kí gbogbo àlàyé àti ìfitónilétí lójú ìtọ̀nà ìtàkùn àgbáyé wa àti àwọn ìtọ̀nà ìbánidọ́rẹ̀ẹ́ wa gbogbo tó kù kó láyọ̀lé kó sì ṣe é dáradé láti lè máa mọ bí ó ṣe ń lọ pẹ̀lú wa lóòrèkóòrè ẹ tẹ̀lé wa lójú òpó ìbánidọ́rẹ̀ẹ́ wa lórí ayélujára lórí Facebook at the Alternative Bank bẹ́ẹ̀ ni ẹ tẹ̀lé wa lórí ìbánidọ́rẹ̀ẹ́ ti X tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀tẹ́lẹ̀ at altbankng àti lórí Instagram wa at altbank ng darapọ̀ mọ́ ikọ̀ arọ́pò ìgbé ayé ọ̀tun lónìí ẹgbẹ́rùkù ti ìgbé ayé ètò ìsúná tó lágbọ́kànlé eléyìí ni ètò arọ́pò ìsúná láti ilé ìfowópamọ́ the alternative bank. ilé ìfowópamọ́ the alternative bank báńkì arọ́pò ètò ìsúná a máa sapá láti bá yín bíya bùkátà ajẹmọ́ ìsúná owó yín lọ́nà kọ́nà tí a bá fi lè ṣe é níwọ̀nba ìgbà tí ó bá sì ń lọ níbàámu sí àwọn àlàkalẹ̀ ìlànà òfin wa tí ẹ̀yin náà sì pé gbogbo ohun tí a béèrè fún gẹ́gẹ́ bí ohun tí a nílò láti fi ṣiṣẹ́ fún yín léyìí tí kì í dánilágara rárá bí ẹ bá kúkú bí mí. nítorí náà ẹ jọ̀wọ́ ẹ rí dájú o pé ẹ ṣàmúlò àǹfààní ìlanilọ́yẹ̀ tàbí àlàyé tí ẹ bá ń gbọ́ lórí ètò the alternative life kí ẹ sì bẹ̀rẹ̀ sí ní fún ìgbé ayé ètò ìṣúná owó yín ní ìtumọ̀ tó lárinrin tó a tún ti mú àkànṣe ètò tòní wá sópin mo sì ní láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún wíwà pẹ̀lú mi títí di àsìkò yìí ẹ ṣeun gan-an ni. láti lè máa mọ bó ṣe ń lọ pẹ̀lú wa ẹ tẹ̀lé wa lójú òpó ìtọ̀nà ìbánidọ́rẹ̀ẹ́ lórí Facebook wa at the Alternative Bank ẹ tẹ̀lé wa lórí X tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn at altbankng bẹ́ẹ̀ sì ni lórí Instagram at altbank ng ẹ ò ní fẹ́ láti pàdánù àti gbọ́ ètò yìí lọ́sẹ̀ tó ń bọ̀ torí yóò tanná wojú àwọn ọ̀rọ̀ kan tí yóò sì wá ọ̀nà àbáyọ sí àwọn àdójúkọ ìṣẹ̀lẹ̀ kan tó ń ṣẹ̀ nínú ayé tí oníkálùkù àti ìdílé gbogbo ń kojú ó yé mi pé ẹ fẹ́ láti mọ̀ dájú pé ẹ mọ bí ẹ ti ń ṣàkóso ìṣètò ìṣúná owó yín àbí bẹ́ẹ̀ kọ́ èmi ni ọlárìnwájú adéwùsì bẹ́ẹ̀ sì ni ètò the alternative life ń wá sí etí gbọ̀nyìn o láti ilé ìfowópamọ́ the alternative bank báńkì àrọ́pò ètò ìsúná kí ẹ ní ọjọ́ rere ire o ayọ̀ pàdé mi kí ló ń ṣẹlẹ̀ jẹ́ ká jáde náà. ọ̀rẹ́ wo kí sun tó bá mi nìyí o bóyá nígbà míì. wá àlàyé kí ló ń ṣẹlẹ̀ tó ń fọhùn bẹ́ẹ̀ tẹ́bi ń pa. ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé ilé ìfowópamọ́ mi kùnà láti yá mi ní owó fún ọkọ̀ tí mo fẹ́ rà. ẹ̀ẹ́ ṣé lóòótọ́. bẹ́ẹ̀ ni ilé ìfowópamọ́ mi kan náà tí wọ́n máa yọ owó lórí mi láì nídìí kan pàtó. ha jíjá owó láì nídìí. oyè náà owó náà mọ̀nàmọ́ná mi tún gbówó lórí wo ó mi mo fẹ́ sinmi mi farabalẹ̀ ohun tí the alternative bank ni. ẹ̀ẹ́ the alternative bank ní o the alternative bank ṣé ọ̀nà àgbà láti dókòwò pẹ̀lú ilé ìfowópamọ́ rẹ ti sú the alternative bank kọjá àfẹnuròyìn ní orí ọ̀fẹ́ sí ètò ìṣúná owó ìpèsè owó fún káràkátà ìpèsè náà mọ̀nàmọ́ná oníwákàtí mẹ́rìnlélógún ríra ọjà ní ìrọ̀rùn ètò ẹ̀kọ́ tí kò bóni lápòjẹ sísan owó hajj àti humra ìrọ̀rùn ló pẹ́ dé wàá sì tún di ẹni tí yóò fi ọkọ̀ ṣẹ̀ṣẹ̀ rìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàá sì gbé ìgbé ayé eléyìí tó wù ọ́ kàn sí wa lórí ẹ̀rọ alátagbà www.altbank.ng tàbí kí o download bank app wa tẹ̀ tẹ̀síwájú pẹ̀lú The Alternative Bank.